الإسرائيلية والأفكار الشافاوى عبد الرزاق ابن عبد المحسن البدر لوبا قال ساري أو أقوي ما أدوى تجي أدوى تجي إنه إسلام تلسنة جنوبة Ìjọba ti bí ọlọ́mọ abínú sí ọlọ́mọ abínú sí ọ̀kan ọlọ́ọ̀bà. Ó ti dá àfàdúrà ṣe lé pàápàá jùlọ àwọn àdúrà máa sùgbàdì dáwàtí masu bá zuwa da turari a kawai láti nufi kaba bi sunna karfi an sama da lọ́pọ̀lọpọ̀ wanda ya yi da ya kamara ni da ya kukuni ku fi malati da muwa ku tambi yiwu a dukkanin ana kuma safawa abdulrazak ibn abdul muhsin al-badar kuma ba su ta da wala qur'an al-karim ko ile ala bi ni oni نزول القرآن في شهر رمضان يسوى القرآن قال إنه وصل رمضان يسوى القرآن قال إنه وصل رمضان لا يكنوا عن كان كان كذكر إنه يكنوا بلاد إنه ذكرنا نتلاد القرآن ذكر ذكر القرآن تلاد القرآن لا ريب أن من أجل النعم الله على إطلاق وأشرفها وأعظمها نعمة إنزاله القرآن العظيم على عبده ورسوله نبينا محمد صلى الله عليه وسلم كان كسي مجلس هو أنه إجراء أوريالون تكيب له أتي أكملت لهم سيكوا نيا كفول تكيب لهم سيكوا نيا القرآن كان يكون أرورني أجيشرني النبي جوا محمد صلى الله عليه وسلم ààrẹ ní ìmọ̀tún ọgbà ilé náà ni òpin gbogbo ìdára àlọ́ ọgbà ìgbẹ́gbọ́gbà jùlọ àwọn òpin tó ní kọ̀ọ̀rán minnatul kudura àti lórí títíbi jùlọ ìtànnà lọ́wọ́ bí àlà àbíbáàbí ìtọ́ ọmọ sí àwọn ẹ̀rọ ẹ̀ انتبع الى عباده بعودة النية ويروي اجي وا لوري انتو شيئين بين عدم الشاني عدم الشاني تبجي ولكن في قرآننا شانها في اي تصوير من القرآن لما يفقه من قرآننا يقول الله تعالى والله بان سبحانه هو القرآن خالق الذي نزل الفرقان على عبده títí fún ọlọ́run sọ kùrán kalẹ̀ fún ẹrú rẹ̀ ìyẹ̀kóónà lílọ àdàmínà nà bèèrà wọ́n ìgbà jẹ́ kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹ̀ tẹ́kọ̀tẹ́kọ̀tá ويقول تنزيل كتاب من الله العزيز الحكيم كان قرآن تريه تلك تقرر دولو بابو واتلي بابو يعني إنا أنزلنا إليك الكتاب بالحق نجد أجواء ولا أصدقنا قال في قلود دو واعبدوا الله مخلصا له الدين وما كنت تقولوا ذاك الوقت مما بني كنت قوانو كره دول اللسن ألا لله الدين الخالص دامت اتتمت لهم باني اتتوما لهم باني يقول تعالى إنا تن... إنه لتنزيل رب العالمين وتحجوا قرآن الكريم لهم با بلد قليل بربك الروح أمين ملائكة جبريل أذن روح مما الميت وقتان لا تشتري على قلبك فين وكريم محمد صلى الله عليه وسلم تقول من المنذرين المنذرين كل كلمة وكل كلام شوف الهمينية بلسان عربي مبين pẹ̀lú ahán èdè lágbàwá tó yanjú tí ó sí ìgbàrú tó kú nílẹ̀ ẹ̀rọ kúrò tààrà ṣẹ̀rọ mọ̀dán oṣù rọmọdán ni alẹ́ni oúnjẹ lọ sí ìlú kùrán إنه وصلنا العصر القرآن قال جملة واحدة بالله المحفوظ إلى ذكر العزة بل للناس يوم جاء اتفنا ثمانية بينتنا الهدى أتوان لا يتفننا والفرقان أتي ياهو تاتي فترة تطع يفي وهي أتلو تواجي نصيرا إن لشر إن بشهر رمضان الكريم شهر صوم خصوصية بالقرآن فاني إن لشهر رمضان فو أسو رمضان أطلق عليه شهر السام صوم أو أسراوي خصوصية بالقرآن اولي اسم حالتي كان وقالوا السبتة القرآن هو شهر الذي أنزل فيه القرآن هدى للناس كان نيوس صلى الله القرآن كله نيمنا فمينيا فإن وامتد الله تعالى في الآية الكريمة متقدمة شهر السلام من بين سائر الشهور لأنه يعني اتبعه افتراء من بينها لإنزال القرآن العظيم قال الله سبحانه وتعالى إنه آية لك ما لتكا قال الله سبحانه òun oṣù àwẹ̀ yìí òun sàlẹ́sà ذكري لكن تلاوز كوكولان قال تشيكي بل قد ورد في الحديث أنه شر الذي كانت بالإلهية تنزل فيه في الأنبياء قال أكلي بأنه وهديك حديث صلى الله عليه وسلم يقول بواتي الله وقال أنه سلا تقالي إنه سرمضان الله سمسيا يقنى في مسند الإمام أحمد رحمه الله inú musnad imam ahmad ló kú bá tẹ mọ́jàmù kubra àti mọ́jàmù kubra lè tìbúrání tàfáwà ibi tìbúrání rahimahullah min àdísì wá sílá ibi àfọ́ wọ́n wá lọ àdísì bá sínú àdísì wá sílá mọ́ àfọ́ أن رسول الله صلى الله عليه وسلم قال يجب ذلك ويبلغ صوف الرحمن صوف إبراهيم في أول ليلة رمضان قال أنزل النبي صلى الله عليه وسلم أنزلت صحف إبراهيم صحف إبراهيم حصل في أول جزء من رمضان من من رمضان حصل وقاء من رمضان نجيب الدورات بستة بستة جزئين من رمضان على صاء التوراة قبل موسى يوجد الساعة جيرين نوس رمضان وإنجيل لثلاثة عشره خلت برمضان بين أسوى إنجيل نبي إيسى يدخلها بين نوسو رمضان وأنزل القرآن بأربع وعشرين خلت برمضان هذا سواء القرآن يحط عليه بين نوسو رمضان العزيز يدل أن هذا أن شر رمضان هو الشر الذي كانت تنزل فيه الكتب الإلهية على رسل عليهم السلام وحديثه يبدأ حديثه في أقصر رمضان ناني هو الشهر الذي هنا نسيك بنا لا تبنى صلى الله عليه وسلم كالي فهو الله بقى كالي فهو جيشي الله بقى يكشنك بقى ودوان إلى أنها كانت تنزل على نبي الذي أنزلت إليه جملة واحدة àti ṣúgbọ́ Ibrahim ni àti àtọ́wọ́rá ni àti ìjírò ni ọlọ́run sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà fẹ́wọ̀n òjíṣẹ́ ọlọ́run bá wọ̀nyí ni wà á mọ̀ al-Qur'an al-Karim àmọ́ al-Qur'an alákàlẹ̀ wàlìmọ̀dé lè bí kọlu láti sọ́mọ̀ láti lọ́mọ̀ fi ìzà بسماء الدنيا يعني نسمع لها فطعوه وكان ذلك في دزل في شر من شر رمضان مبارك ليس لأنه أروى بيني أروى براني إنه سور رمضان لك عليه قال الله تعالى قال الله سبحانه إنا أنزلناه في هيلة مباركة بدأ ولا في القرآن قال لي أروى البركة قال تعالى إنا أنزلناه في ليلة القدر ليلة لا سقف عنك نور قدر مبادرة قال تعالى شهر رمضان الذي أنزل في القرآن قال يعني أسر رمضان لا يوسف في القرآن كذلك جبت هذه الآيات الثلاثة أما آية ما يشعيه على أن القرآن الكريم نزل في ليلة الواحدة في القرآن كاللول كلمة tí ó ti fi àgbà lẹ́lẹ́ tí bàbá rẹ̀ òru náà là ń fún ní ẹwà pé وهي ليلة القدر الذي يروس ما قدر علي وهي من ليالي شهر رمضان إما ورو أسر رمضان المبارك في كل فترة وبعد ذلك لين كان نزل المفرق من أمعبة السجية ديه على مواقع النجوم نبدا واي داو يتلو بعض قاد قاد بيه قاد قاد قاد روي عن ابن عباس رضي الله عنهما من غير وجه قاد قاد قاد عبد الله بن عباس رضي الله عنهما لا يسيرنا كما رضي عبد الله بن عباس رضي الله عنه أي نسي من عبد الله بن عباس أبوك يا عن عبد الله عبد الله بن عباس عبد عن عبد الله بن عباس رضي الله عنهما فاصل قال رويكما كن يوم أنقى النبي صلى الله عليه وسلم عباس نعم قل يا فاتح سند مكة بين خير أراو أراو أراو عبد الله بن عباس قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم abdullahi olókojú ló bínà ọkọ àyìn ló gbé wa lọ sí ẹ̀wọ̀n ní kúmọ fún bọbẹ abdullahi bin zubair ọba bin abdullahi bin abdullahi fún wa abdullahi bin zubair ni ọba mùsùlùmí madina ọlọ́wọ́ bá dánwà wò ara wọn òbí ma làwọn àwọn olóyìn dàkídè ìrèrí ìrèrí ọ̀sán mùsùlùmí dáradára kọ́lé àwọn ti fi wọn wọn òbí ma ìlú wọn tàn tí wọn tàn wọn tàn wọn òbí ma kò sí pé ẹnìkan àwọn òbí ma ẹni bá bímọ náà ni asmáwò ọmọbìnrin nígbà tó ti dé gẹ́gẹ́ láàánú ìjà òsín náà zubair bin awam wá bí abdullahi bin zubair ó di àmọ́ wá sí ìyáṣà ní ọmọ mi wọ́n sọ yán ká àdíṣe bẹ́ẹ̀ karùn ún náwà rí ní an ọmọ mọ̀mìnì ọmọ abdullahi ó di ọmọ ìpínlẹ̀ ọdún wa báyìí lọ́dún wa lọ́dún tí ó kà lọ ọ̀tọ̀ ní bídú wa lọ́wọ́ tó ọlọ́run. Òun kọ̀ láwọn àgbàrá wọn jọmọ lọ́gbà. Ṣé pé àwọn ìmọ̀ pé ara tí mímọ̀ mọ̀ sí báyìí wọ́n ń ṣe ní mọ̀ sí sáà ọmọ wọn ni iná omi ma alimtu umaru ìgbà wọn ni umaru ìlà ìlà ni ìnáwó mímọ ní ẹmọ ọmọ bí ṣe ọmọ ẹkẹrẹ ní àbúgbàlagbà ọmọ ní ọ̀rà ẹtú ìwájú àná sọlá ẹfẹ wọn wá tú literally ọjọ́ ìgbà ìlú ń bẹ̀ ni ọmọ akíní tùmọ̀ mi ọlọ́run fi hàn lórí ìgbà àsìkò ìkú láì dìtì mi kò súra yẹn ìgbàjá àná ní súra lórí ìdí ìsàlùkàlùkù ní kọ̀ọ̀án àwọn àyà tó kọ́ ìgbà yẹn àwọn súra lórí ìdí ìgbàjá àná sọlá ọ̀rọ̀ ọlọ́run kó bá gbé ah, àwọn tó lè sílẹ̀ ọmọ ẹgbẹ́ wọn síra wọn ṣe kàbírù ọlọ́wọ́ fún zúrò alábìnrin náà lè pẹ́ alábìnrin malik ọmọ ọkọ̀lá akẹ́wọ̀n bí i agbẹ́lgùt rárá ọ̀ sínú abdullahi ló náà jẹ́ ọjọ́ pé abdullahi bin tara rẹ̀ nígbà ní pé sínú ọmọ rẹ̀ ọgbádùn ọmọ ọkọ̀ olú ọmọ adarí gbígbó ọmọ ẹ̀dínkù ní ọ̀rọ̀ tó káwọn ará lè tẹ́ mọ́sí ní ẹ̀ka ọ̀rọ̀ àti tẹ̀mà mi fún ọkọ mi wọ́n á tẹ̀mà ẹlẹ́ fún ọgbọ̀n mẹ́lẹ̀ ara múra ní gbọ́ gidi ẹ̀dá nígbà tó kọ̀rọ̀ dé gbọ́ra mọ́ ti ó ti sinmi ó ti sinmi báyìí báyìí ó ti sinmi kò sí káńkọ̀rọ̀ ó máa ọkọ̀ òfura wọ́n gbọ́dọ̀ síwájú ẹ̀ nígbàjú ẹ̀ mọ́ra obìnrin dáadáa ọkọ̀ bá ti súnmọ́ àti ọkọ̀ súnmọ́ àtàn wọ́n ọ̀rọ̀ mo ní bèrè kí ló ń bá ní gàgà òtọ́jú tó ń bá gba nǹkan rẹ̀ lọ́rùn ti gbàgbọ́ tí ó máa para jẹ́ gbà á ìṣúgbọ́n ni wáyé ó tún ní ìgbà ẹ̀lú ọmọ tí wọ́n fi ojú wọ́n ti gbà nǹkan rẹ̀ alájà ilé ti káyọ̀ nígbà olùbẹ̀ ni ààrẹ ìdìbò ní kí náà tó lọ́sọ̀ yára tó lọ́la ìdílé àwọn mi sì ó fún mi jẹjẹ ó lọ́mọ tó sì máa lábí ni bára kàláwọ̀ fi lè lẹ́tì kúmà ọlọ́run kò fi ìgbẹ́ka sóòrò yẹ̀mí èdè ẹ̀rẹ̀ sí bí ẹ̀sùn mara yìí ọlọ́run kò fi ìgbẹ́ka sí olówó àjọmọ̀ kan wọ́n sọ ní abdullahi ó di wọ́n sọ ní abdullahi olówó àbí àmọ́ mẹ́ta tí gbogbo ọjọ́ fún ọdún koran ó di ibi tó gbá lọ́nà wallahu ta'ala alam eléyìí ni àwọn ìgbàlá sọ pé ká máa fún ọmọ olókùn mọ́síláàsì nítorí wọ́n gbé abdullahi wá sí láti bí wá sọ ní abdullahi ọwá ní ìṣẹ̀lẹ̀ mi kò abúdúmọ̀ bí wájú wájú ọjọ́ àwọn àṣà ẹni ìṣẹ́ gbé ẹmú nǹkan ó di wà جريني والله تعالى عالم